107.9 FM. Lábẹ́ Olúmọ, ó ṣe dáadáa gan. one oh seven point nine FM lábẹ́ Olúmọ, ó kilẹ̀ fàlàfàlà. lọ́sàn-án bí gbogbo tẹ́ ẹ ti ń lóore ọ̀fẹ́ láti tún gbọ́ ìkànnì fresh one oh seven point nine fm ọ̀ṣọ́bà presidential hit top nílùú abẹ́òkúta ńlá fàpèrè sí o àwa náà kọ́ ọlọ́run ọba mi òkè ní bó ṣe ń ṣẹlẹ̀ níwá tó ṣe ń ṣẹlẹ̀ níwájú tòun ti ẹ̀yìn àwọn òròyìn kọ́ńbọ́ọ̀kì tó gbẹnu tán kọ sísọ kàhárù àtúnkó wọn dé gẹ́gẹ́ ìṣe wa yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ṣàríkọ́gbọ́n ọgbọ́n ọlọ́gbọ́n báyìí náà la fi kọ́ra ẹni ará àṣáájú bá ti jì í kòtò ó ṣe bẹ́ẹ̀ oyè kára yòókù lọ́gbọ́n ni kì í láwọn kan bọ́ kí ìṣẹ̀lẹ̀ gbogbo tó tún ṣẹlẹ̀ níwá lẹ́yìn àtúnkòdé ò fún yín lákọ̀tún kátúnjọ bomi inú ọgbọ́n mu Samuel gbé sábì ńlọkọ tèmi láti bẹ̀ ẹ̀ẹ́jà buso látòrí kókó kòkó kókó yìí tó piyamọ sórí ìròyìn náà fún tọ̀sán tòní ọ̀rọ̀ má má ṣe bẹ́ẹ̀ ó màmá kọ́ sísọ ẹgbá ní ẹ àwọn èèyàn márùn ọ̀tọ̀ọ̀tọ̀ kan rèé o tí wọ́n ń bẹ nínú ọkọ̀ ojú omi wọ́n sì ń lọ gbalagbòlò gbalagbòlò àgbọ́pọ̀ rẹ̀ wá bímọ afẹ́ lọ bá ṣe àjọyọ̀ ewu ọmọ níbi tí wọ́n gbé ń lọ síbi ètò sọmọ lórúkọ kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ọkọ̀ ojú omi dojúdé o nǹkan ṣẹ̀ alárèjàgbà nǹkan latanbọgi ọ̀rọ̀ dùnràwọ̀ lókè òṣùpá tẹ rí ó ṣe bẹ́ẹ̀ ó má ma gbọ́n mi lójú reterete kọ́ ń gbọ́ kí ìròyìn ní ara kókó orí ẹ̀ ńlẹ́gbọ́ yìí o omi náà tún ṣe bẹ́ẹ̀ ó má ma kọ sísọ ẹ̀ jẹ́ agbérapá ká tún gba ìlú èrú òjòkó lọ agbẹdúdú orí òkèlè kan ń bọ́ kí ìṣẹ̀lẹ̀ ó má ma ṣẹlẹ̀ àwọn ọ̀dọ́ kan ni wọ́n bá ní wọ́n ń ṣe patí ìnáwó tí wọ́n ń ṣe lọ́mọ kán bá ń gun ọ̀kadà bọ̀ wọ́n lọ tanná mú àwọn lójú ìtaná tí wọ́n lọ tanná mú àwọn lójú kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ẹ̀mí èèyàn máa jùnù lágádángbọ̀n ọ̀rọ̀ òun wọn mà pé lówè ó mà ṣe bẹ́ẹ̀ ó mà lárọ́ nù àfi kẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ tún gbọ́ lákọ̀tún bẹ́ẹ̀ kókó míì tún rèé níbi tí kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ ti gbígbé ṣẹlẹ̀ sí olùkọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì kan wọ́n ní mr teacher no be lecturer be your name àlélẹ́yìí wọ́n ní olùkọ́ nílé ẹ̀kọ́ fásitì tó yẹ kó máa kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ gidi kí ọmọ lè yàn kó yanrantí òun mà ti dẹni tí ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ òdi ń ṣe ló gbé ọmọ lọ sí òtẹ́ẹ̀ tó sì lọ ṣe kinní fún ẹ fẹ́ mọ̀ wọ́n máa ṣèdánwò náà lóòtẹ́ẹ̀lì ńgbà míì bọ́ bá ti jẹ́ pé ọwọ́ àwọn lẹ́kṣọ́ra pírí ńlọmọ́bọ́sí ẹ fẹ́ gbọ́ ohun tí wọ́n lọ ṣe ní eh, ilégbè alágbérìn ilé ìtura ibi tí wọ́n balẹ̀ sí wọ́n fọkọ̀ gbéra wọn kó òǹkùsùkù wọ́n sì lọ pàdé nílé ìtura láti lọ ṣe ìdánwò ìdánwò orú èwo gan ni kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ ìròyìn tó kọ sísọ yóò tó lọ́sàn-án tòní ẹ̀ẹ́dúnjásùn káfọ́balẹ̀ ọ̀mí ìtúṣẹlẹ̀ arákùnrin kan rèé o ẹni ọdún mọ́kànlélógún ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ pé iṣẹ́ mẹkáníìkì ní í ṣe àmọ́ ń gbà wọ́n ka àwọn ọta ìbọn ìkẹ́ àáyá léyìí ak forty seven ìbọn abẹ́ èèyàn jókòó tí kọ́kọ́ gbé ní ròkè lálákó tó bẹ̀rẹ̀ èèyàn láàyè wọ́n ní ìbọn búkúbúkú tí wọ́n mà bá ọta rẹ̀ lọ́wọ́ ọmọkùnrin yìí wọ́n ní ó mà kú òǹkèrè míì kódà ó ju ọgọ́rùn-ún lọ ó ju gba lọ ó ju ọ̀ọ́dúnrún lọ hmm. àfi ká dójú ọ̀gbagadè ròyìn ká tó túṣu désàlẹ̀ kòkò bí orin láyínká ó kọ sísọ òròyìn ní láti ìkànnì fresh fm ẹjẹ́ aṣẹ́mimu náà ká lọ sókè lọ́hùn bí ìgbà tí ẹ bá gbé nǹkan gbóná tó fi jó igẹ̀ nínú ọyẹ́ tó bá sì jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ wà lọ́fíìsì náà ní àbóníṣẹ́ ọwọ́ lẹ bá rí elékuru bó sì jẹ́ pé ọlọ́fadà eléwé ńlẹ bá pè súnmọ́ tòsí bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí bá tọjú ọjà dé àgàdà ó dàrú èèkan tẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ yóò faṣọ san ìmú ó kọ sí sọ a kì í lajú ẹni sílẹ̀ kìtà lùbọ́ wọ̀ ọ́ ẹ̀yin òbí tẹ́ bẹ̀sù gbẹ̀gbà tẹ́ ń gbọ́jà láwọn ọmọ léńjẹ léńjẹ lórí aburú kan kò ní ṣẹlẹ̀ láwọn ọmọ wa àmọ́ ká rántí pé kójú má rí bi gbogbo ara lògùn ẹ̀ ọmọ ẹni lọ̀lẹ́ ẹni àtòbí àtàlágbàtọ́. ẹ yé lọmọ nílòkulò. Download the Fresh FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world. To download, go to Google Play Store and App Store. Search for Fresh FM Nigeria, select the icon, tap, and install for free. Follow the on-screen instructions, complete the installation, and get our content anywhere under the sun in, in real time. time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook, Twitter, Twitter, Instagram posts, and news updates, the Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS. As you use the Fresh FM app, review and rate our app. We're available 24 7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest. Fresh 107.9 FM be Olúmọ ó fala fala. sọ ẹ káàbọ̀ padà látọjú ọjà ó yá o ó kọ sísọ òròyìn kó gbéra sọ kó bẹ́yẹ fò lókè téńté kọ́ ń bọ́ kí ìṣẹ̀lẹ̀ èyí tó kọ sísọ tí wọ́n kọ́ máa fi ṣíde ń lọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àwọn tó fẹ́ ṣe ìkómọ̀ táwọn abánikẹ́yẹ tí wọ́n fẹ́ lọ bá wọn kẹ́yẹ tí kọ́ ń bọ́ kí ìṣẹ̀lẹ̀ tó sì ṣẹlẹ̀ sí wọn lọ́nà àràmẹ́rìírí o mo màrórí ológbò látẹ̀ kọ́ ń bọ́ kí sí àwọn èèyàn kan tí wọ́n ń lọ bá ẹnìkejì wọn ṣayẹ ìkómọ̀ lágbègbè kan tí wọ́n pè ní isai ní varadoka lábẹ́ ìjọba ìbílẹ̀ marga ní ìpínlẹ̀ niger ibẹ̀ gangan nìṣẹ̀lẹ̀ gbéṣẹ̀lẹ̀ wọ́n ní bí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n ń lọ bá ẹbí wọn kẹ́yẹ ti ìkómọ ọmọ rẹ̀ wọ́n kórajọ papọ̀ sọ́kọ̀ ọkọ̀ ojú omi tí wọ́n sì wọ̀ ọ̀hún ló gbé àwọn èèyàn tó ń lọ láti agbègbè oguwandadadu wọ́n ní ibi tí wọ́n gbé ń lọ lójú ọ̀nà ní kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ ó mà ṣẹlẹ̀ ìṣẹ́jú péréte tí wọ́n gbéra kúrò níbi tí wọ́n gbé gbéra ìyún lágbègbè ìsáì kí wọ́n máa lọ sí agbègbè dandaudu wọ́n ní ibẹ̀ mà ní kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti gbére lulẹ̀ bí ó di ẹ̀yìn nígbà tí wọ́n máa fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ ẹni tí í ìjọba ìbílẹ̀ marga idris ibrahim ó sọ ọdún mọ́ ẹ pé tọ́ kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ ńlọ́mà ṣẹlẹ̀ lóòótọ́ àwọn tó ń ṣe ìkómọ wọn ń retí àwọn tí yóò bá wọn kẹ́yẹ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ ni àmọ́ ńgbà tí ìròyìn kan yóò kàn wọ́n ku agádángbọ̀n sanko òru kan ní ètò sọmọ lórúkọ ńlọtúkọyángá wọ́n ní ọ̀rọ̀ òun mà ṣe ni níyàhín kété tí ọkọ̀ ojú omi náà ń gbé àwọn èèyàn òun lọ sí ibi èbúté tí wọ́n gbé sọ̀kalẹ̀ láti máa lọ síbi ìkẹ́yẹ ti ìsọmọ wọ́n ní ńlọkọ̀ ojú omi ńlọ́ba kò rán tó sì yí dande bó ṣe gbókìtì ẹ̀fọ̀n lójú omi ló da gbogbo èrò tó wà ń bẹ̀ sínú omi ń bẹ̀ awọ ẹja bíi ẹmi àwọn awọ ẹmi bíi ẹja tọ̀tún tòsì ni wọ́n ń ké sí wọn ẹ dákun dábọ̀ ẹ ṣúgbà wà àwọn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ìjọba àpapọ̀ gbogbo ọ̀nà ni wọ́n sáré gbé ìgbésẹ̀ tó lóòrìn lóòótọ́ kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ yìí bó ṣe ṣẹlẹ̀ ẹni tí í ṣe olùdarí àgbà fún àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ìjọba ní ìpínlẹ̀ niger ìyó director general niger, Delta, niger state emergency management agency nsema ibrahim nga ni ló fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ pé tọ̀ omi ọ̀gbàrá ńlá tó ń rọ́ lọ láti agbègbè faradoka àti èyí tó ti wà nínú odò tẹ́lẹ̀ ń ló sọra gbọ́ iná ló farasọ gba papọ̀ léyìí tó ṣokùnfà wàhálà òun ìfòòró ẹ̀mí léyìí tó bẹ́lẹ̀ fún ẹni tó ń tukọ̀ ojú omi náà bìrìbìrì lọ́tún bìrìbìrì lọ́sìn kí wọ́n tó ṣẹ́jú pé èèyàn márààrún tó wà ní ọkọ̀ ojú omi ó ti dà wọ́n sọ́wọ́ ẹja wọ́n ní ẹni tí wàá ṣe èèkàn kùgbò tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì yìí ó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ rẹ̀ yìí pé bí ọ̀gbàrá ṣe ń bọ̀ láti agbègbè faradoka yìí wọ́n ní ẹ ti mọ̀ ọ̀gbàrá ọmọ awáyè fúnra rẹ̀ láti lọ ṣẹ́lu ní odò ní ìṣẹ́ tí ọ̀gbàrá yóò ṣẹ́ sínú odò ọ̀hún iná ló kó rán pẹ̀lú wọn láìrò ọwọ́ ọ̀gbàrá ọ̀hún sì tóbi ó lágbára tó bẹ́ẹ̀ gẹ́ iná ló máa fa ò tó fi da èèyàn márààrún sí inú omi níbi tí wọ́n gbé ń gbìyànjú lọ́tún gbìyànjú lọ́sìn wọ́n ní àwọn kan sọ di mímọ̀ wípé ṣe rí àwọn èèyàn tẹ́ ẹ rò pé márùn yìí wọ́n jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ káwọn tètè gbìyànjú láti dóòlà ẹ̀mí àwọn èèyàn tó wà ń bẹ̀ ọjọ́ kan ni ó jẹ́ méjì ni wọ́n ní ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí gbìyànjú àti yọ wọ́n wọ́n yọ ẹni kíní wọ́n yọ ẹni kejì wọ́n yọ ẹni kẹta wọ́n yọ ẹni kẹrin wọ́n ní lẹ́yìn ẹ̀ ni wọ́n ń sọ ọdún mọ̀ pé ẹ jẹ́ ká tún wá sí i lásìkò tá a wà yìí ńgbà wọ́n kó àwọn èèyàn mẹ́rin kan jáde ńbẹ̀ láwọn èèyàn wọn ni wọ́n lọ ṣe ìgbìyànjú àti lè fúnni ní ètò ìdá ẹ̀mí padà first aid ìtọ́jú àkọ́kọ́ tí wọ́n ṣe wọ́n ní ọ̀kan ló wá ṣàlàyé wípé àwọn ìṣọyọ kan wọn èṣe méjì wọn èsì ṣe mẹ́ta kódà mẹ́sàn-án ni gbogbo àwọn tó wà nú ọkọ̀ ojú omi àmọ́ ní kúkúrú èdè mẹ́rin péré ń làwọn tí wọ́n sì rí yọ ò èèyàn márùn-ún yòókù ó di ṣẹrù nínú omi títí di àsìkò tá a wà yìí wọn ò tí ì mọ́nú odó tí wọ́n da ọ̀run lásì o lórí ọ̀rọ̀ àwọn èèyàn tó kù ọ̀rọ̀ kan sísọ o àwọn èèyàn mẹ́rin gbéra wọ́n ń lọ síbi ètò ìkómọ pẹ̀lú ẹni wọn kan ṣùgbọ́n gbà wọn ò dé ọ̀nà kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ ohun tí wọn ò rò ó mà ṣẹlẹ̀ ọkọ̀ ojú omi yídande bó sì ṣe ti yídande lójú ọgọ́ńbẹ̀ náà sì rèé kò sí ọ̀nà àbújá kan míì mọ́ ó yí ohun ọ̀dà sínú odò mọ́ni àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ni wọ́n wá rí dájú ṣáká pé èèyàn mẹ́sẹ̀ẹ̀sán tí wọ́n dà sínú omi èèyàn mẹ́rin ni wọ́n rí yọ ńbẹ̀ àwọn tí í ṣe márùn tó kù ńkọ́ wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ náà rìn kọ́lọ́run dákun kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere títí di àsìkò yìí gan wọn ò tí ì rí wọn yọ o láwọn márùn tó kù nísàlẹ̀ omi ọ̀rọ̀ gbẹnu tán o nípínlẹ̀ niger àwọn abánikẹ́yẹ ń lọ síbi ètò ìsọmọlórúkọ ẹni wọn ńgbà wọn sì múra di gbàdàgbọ̀n gàndàngàndàn sọ́tún sósìn ojú ọ̀nà ni wọ́n dé lójú ọkọ̀ ojú omi tọkọ̀ ojú omi fi yí dande èyí tí ó sì yí dande ó da àwọn èrò tó wà ń bẹ̀ jù sínú omi nì tó àwọn mẹ́rin wọ́n rí yọ márùn-ún yòókù ń bẹ ń sàlẹ̀ omi o ẹ̀jẹ̀ àtúngbẹ̀rẹ̀ àrìn àjò míì òókọ́ sísọ kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ míì túnre tó ṣẹlẹ̀ nílùú Calabar arákùnrin kan mọ̀ni ẹni ọdún mọ́kànléní ogún Godwin Obong ńlọ́wọ́ màtẹ̀ tó sì jẹ́ pé iṣẹ́ lọ́wọ́yà pọ̀ mọ́wọ́yà irinṣẹ́ tó ń yàn láàyò àmọ́ àwọn nǹkan tí wọ́n bá lọ́wọ́ rẹ̀ ojú ọmọ ṣe wọ́rọ̀ mọ́ ẹnu lọ̀pọ̀ mà dẹ́ wò ẹ sì mọ̀ pé ìran ò tó ran iná ńlá ọ̀dẹ́jú wò ó wọ́n ní bí ìran bá tó ran tẹ́lòmí ò fi láti méjèèjì ìsàlẹ̀ lẹ̀ gbagada kò ní mọ̀ Godwin Ubangi ẹni ọdún mọ́kànléní ogún yìí ẹni wọ́n ní wọ́n ká àwọn kankan mú àkàtà rẹ̀ ọ̀kadà ní gùn lọ báun báun báun báun báun ni wọ́n bá dá dúró ìgbà tí àwọn ọlọ́pàá ó dá dúró ní ibùdó ìdákọ̀ró ti police checkpoint wọ́n ní bí wọ́n ṣe dé agbègbè kan tí wọ́n pè ní orúgun Chakwala wọ́n ní Chakwala junction yìí gangan ló wà ní òpópónà Orange wọ́n ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó wà ń bẹ̀ alábòójútó iléeṣẹ́ ọlọ́pàá wọn tuntun èyí tó ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ Aminu al níbẹ̀ ló gbé ń fojú àwọn afurasí ọ̀daràn náà gédégbé pé tọ́ àwọn wọ̀nyí ní gígbórọ́kọ́ tí dáná rú àròwòrọ̀kọ̀ tí dọbẹ̀ nù tí wọn ò jẹ́ kí àlàáfíà lójọ níbi tí àwọn ọlọ́pàá akẹgbẹ́ àwọn tí wọ́n ti máa ń dá ọkọ̀ dúró yẹ ọkọ̀ wò yẹ ọ̀kadà wò àtèrò tó wà ń bẹ̀ èyàn police checkpoint wọ́n ní ibẹ̀ ni wọ́n ti gbé rí alákùnrin tó ń gun ọ̀kadà lọ arákùnrin dúró ńbo lo ti ń gbọ́kadà bọ̀ ìwé ọ̀kadà rẹ̀ dà gbogbo àwọn nǹkan táwọn ọlọ́pàá máa ń béèrè ni wọ́n ní wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ lẹ́yìn ìgbà tó ṣàmúṣe tá ń lọ ní ọ̀kadà ó lẹ́gbọ́n òun ni ńbo lo wá ń lọ o kí ló wà lẹ́yìn oyè e, ọ̀kadà tó gùn ó ní kò sí ọ̀kan bẹ́ẹ̀ ẹ̀gbọ́n òun fi ọ̀kadà rán òun níṣẹ́ ni ṣùgbọ́n ìrìn àjò iṣẹ́ tó rán òun ìhun lòun lọ fún ọ̀dà kò burú bàjẹ́ ńbo lo ń lọ o ó ní bùdókọ̀ kan tí ò jìnnà síbẹ̀ ńgbọ́ dárúkọ páàkì ìyún ibùdó tí ó ti ń lọ jíṣẹ́ fún ẹ̀gbọ́n rẹ̀ àwọn eléyìí náà ni kò burú kò bàjẹ́ kì í ṣe pé òní lọ o àmọ́ kíní tó wà nù ṣékélì tó wà lẹ́yìn rẹ̀ yìí kí ló wà ń bẹ̀ káwọn yẹ̀ wò ìgbé tí wọ́n mú ṣékélì ọ̀hún tí wọ́n gbé jáde wọ́n sáré torí gbọ́rọ̀gọ́dọ̀ tó dàbí kíní tí wọ́n máa fi ń ṣe kóló lé búrẹ́dì ńbẹ wọ́n ní tọ ọyá arákùnrin wa já kínní kóló ṣékélì tó wà lẹ́yìn rẹ̀ yìí ńgbà wọ́n wọnú kínní àwọn òòṣàn náà wọ́n tu ìjákùrà tí wọ́n ja lẹ́ẹ̀kan náà òun wọn mà bá ń bẹ̀ ojú òmàṣe wòran mọ́ wọ́n ní í ṣe ni wọ́n bá àwọn ọta ìbọn ak forty seven léyìí tó jẹ́ pé ó kúnnú rẹ̀ ní bámú kì í ṣe yun nìkan o wọ́n tún bá ọta ìbọn kan náà ìbọn èyí tí wọ́n pè ní gmpg àwọn ìbọn tó máa ń gbé ọta rẹ̀ kọ́rùn tí wọ́n máa ń dún kẹ̀rẹ̀kẹ̀kẹ̀ o wọ́n ní ìyún náà wọ́n tún bá irú rẹ̀ náà ń ńgbà wọn ò kó àwọn ọta ọta àbọn búkú ọ̀hún jọ papọ̀ ó jẹ́ irinwó ó dín mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n three hundred and seventy five iná ní ìkẹ́ ọ̀tá àbọn tí wọ́n bá lọ́wọ́ ọmọ ọdún mọ́kànléní ogún náà ọ̀dà ẹ̀gbọ́n rẹ̀ òun ti ṣe mechanic òun dà wọ́n tọpinpin òun náà lọ sí ṣọ́ọ̀bù rẹ̀ wọ́n sì gbà mú Christopher Udi iní ṣe ẹ̀gbọ́n ẹ̀ òun tó ní kó lọ fún ẹnìkan tó béèrè fún ọjà tó ń tà wípé kó lọ gbé fún níbi ìṣe gáràjì ìyún bùdókọ̀ tí ò jìnnà sí wọn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n gbámú ọta àbọn sì ló kó sẹ́yìn ọmọ ọdún mọ́kànlélógún sì ni omi ìtúnṣe bẹ́ẹ̀ ó má má tún gbẹnu tán kọ sísọ kàhárù kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ ní ìròyìn tó gbẹnu tán ni àmọ́ ẹ̀kúnrẹ́rẹ́ eléyìí ẹ máa gbọ́ ọ láìpẹ́ láì jìnnà wọ́n ní ilé kan màmá ni wọ́n kọ́ ṣùgbọ́n ilé tí wọ́n kọ́ ọ̀hún ń ni wọ́n mú nǹkan wọn kẹ̀ fi gbá ilé lábàrá ilé sì ń sọ̀kalẹ̀ wẹ̀rẹ̀wẹ̀ bí ìgbà tó jẹ́ pé eérú náà ni wọ́n fi mọ́lé ni ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ yún nínú àwọn òròyìn wa tó gbẹnu tán kọ sísọ yòókù lọ́jọ́ iwájú àmọ́ ẹ jẹ́ ká tún gbé ọkọ̀ ìrìn àjò tó ṣe bẹ́ẹ̀ tó kọ sísọ lọ́sàn-án tòní kó tún lọ balẹ̀ sí àkàtà abòmíì ìlú wo la tún lọ èrúwò òjòkó ni ẹ jẹ́ ká lọ sí ìlú èrúwà kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ ń ló mà ṣẹlẹ̀ sí ọmọdékùnrin kan tí wọ́n pè ní toyib gani gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wọ́n ní àwọn ọmọ kan tí í ṣe ọmọ àdúgbò lẹ́kùn agbègbè òkè ọba lẹ́rùwà ni wọ́n mà ní wọ́n ń ṣe patí patí tí wọ́n ní wọ́n ń ṣe wọ́n pe patí ẹ̀sì tí mọ̀ ọ̀rọ̀ àwọn oní dj kò ní gbẹ̀yìn tí gbogbo wọn sì tú àga lọ wọ́n ní wọ́n tú àga sí ẹ̀bá ọ̀nà wọ́n ń jayé ọlọ́ba lọ́nbẹ̀ wọ́n ní ṣàdédé ń lọ́mọkùnrin kan gun ọ̀kadà bọ̀ àtòun àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ mìíràn nígbà tí wọ́n débẹ̀ wọ́n bá ní ibi ojú títì táwọn jókòó sí ọlọ́kadà tó ń bọ̀ ó tanná mọ́ àwọn lójú iná tí wọ́n ní ó tàn mọ́ àwọn lójú ìyẹn ló máa fa ìbínú yìí pé kí ló dé tí ò ṣe pa iná ọ̀kadà rẹ̀ nígbà tó ti súnmọ́ ibi tí àwọn jókòó sí lójú títì táwọn ti ń ṣe patí nìyẹn náà bá sọ ọdún mọ̀ pé ńgbà táwọn bá wá pa iná bó o làwọn ò ṣe ní wá rún ẹ̀yìn tẹ́ ń ṣe patí mọ́lẹ̀ níbi tẹ́ ẹ jókòó sí torí pé kò sí báwọn ṣe gun ọ̀kadà kọjá ní irú bẹ̀ táwọn ò ní kọlù yín báwọn ò bá lo náà o torí pé ojú títì ìnlẹ̀ wa kó àga sí àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọ̀rọ̀ mà bẹ̀rẹ̀ sí di fàákàjà láàrin àwọn méjèèjì wọ́n ní ọ̀kan lára àwọn tí èrò tó gbé sẹ́yìn ọ̀kadà wọ́n bá paná ọ̀kadà yí pé kóun sọ̀ kó lọ bá àwọn tí wọ́n ń bínú sí pé àwọn tanná mọ́ ọ lójú kí wọ́n lọ bá wọn sọ̀rọ̀ yìí pé àwọn jọ wà náà ni kò yẹ kó lè dìjà ojú títì làwọn náà tó àga sí ṣùgbọ́n àwọn táwọn pẹ́pẹ́ gba ọ̀nà kọjá lójú títì náà ibi tí àwọn tanná sí tẹ lómú lójú ọ̀dẹ̀ mọ́ bínú àwọn náà fẹ́ kọjá ni wọ́n ní eré ni àwàdà ni bọ́rọ̀ má ṣe di gbàspo láàrin wọn rèé tó sì di ìjà wọ́n ní àtẹ̀yìn ni wọ́n ti kọ́kọ́ gbé ìgbájú olóyè fún èyí tí ṣe ọlọ́kadà tó gàn kadà ìgbájú tí wọ́n sọ̀ká ẹ̀ kalẹ̀ sí lẹ́yìn ọrùn ń ló fa ìjàjà tó akátá tí wọ́n sì ní wọ́n jọ ń bára wọn fà á ti pẹ̀ǹtì rán wọn ní lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn yòókù wọ́n yà lágbà wọ́n sá lọ wọ́n ní bẹ́ẹ̀ lẹ́nìkan sọnù wọn pé àwọn ọmọ tẹ́ ń bá fa wàhálà yìí àwọn eléyìí àwọn ọmọ wálé àṣírí nìyí ìrọ̀lẹ́ ayé sáwọn pọ́nbélé ni wọ́n béèyàn bá bá wọn dánrò rẹ̀ wò yọ tán tán wọ́n ní torí kínní wọ́n ní bí àwọn kan tó sá lọ ìgbà tí wọ́n padà padà wáyé pé ẹdó náà ọ̀kan lára àwọn léyìí tí àwọn jọ wà lórí ọ̀kadà àwọn ò mọ̀ rí bó o ní ṣé kìí ṣe pé bá àwọn ọ̀yàn tí wọ́n pè ní ọmọgànfẹ́ yìí tí wọ́n ní wọ́n ti fa kínní ti bí sí ara tán kó má lọ jẹ́ pé ojú wọn ti go kọjá àyè kan má ti lọ ṣe léṣe ìgbà tí wọ́n ní wọ́n tọ́ pípé wọ́n wá lọ wọ́n ní bọ́n ṣe débẹ̀ lọ́n béèrè pé ọ̀dà tọ̀yìbùdà tọ̀yìbùgànídà léyìí tí í ṣe ẹni tó wà lára àwọn táwọn jọ wà lórí ọ̀kadà yìí pé ń bo ló làwọn ilé ẹni ẹ̀ ìwọ náà ṣe tán àbí ọ̀fẹ́ kú wọ́n ní ọ̀fẹ́ kú bíi ibo ṣé kò yẹ káwọn béèrè kejì àwọn ni níwọ̀n ìgbà tó jẹ́ pé ìgbà tí ó dìjà àwọn rò pé bóyá òun náà ti sá lọ ni ṣùgbọ́n àwọn rí dájú ṣáká pé ọ̀dọ́ yín ń ló ṣì wà kí lẹ ṣe fún ń bo ló wà wọ́n ní wọn ò mà dá lóhùn wọ́n sàn béèrè béèrè abàmì lọ́wọ́ rẹ̀ ni pé òun náà ṣetán àti fẹ́ kú àbí ńlẹ̀ nìkan níbi tí wọ́n gbé ń wá ọmọ òun kiri èyí tí wọ́n pè ní tọ̀yìbù gani ẹnìkan bá ní à òun máa rí ẹnìkan nínú gọ́tà ìyún kòtò dámínú géré tó wà ní ẹ̀bá ọ̀nà ńbẹ̀ ẹ lọ wo ibi báyìí kàsá ibi báyìí káòdì ìgbà wọn ò débẹ̀ òun wọn mà bá ń bẹ̀ ojú ò mà ṣe wọ̀n mọ́ wọn ní tọ̀yìnbọ̀ ọ̀hún tí wọ́n wá inú wọn mà bá nínú gọ́tà ọ̀hún tòun ti ẹkún ẹ̀jẹ̀ bí ìgò ni o bí ọ̀bẹ ni o ni wọ́n fi ṣe alápatà ẹ̀mí fún ní ọwọ́ ọrùn ni o ọlọ́run nìkan ń ló lè sọ wọn nígbà wọn gbé sókè wọn pariwo rẹ̀ ẹkún ẹ̀jẹ̀ ó ń tọ́ láti ara ọmọ ọ̀hún ah, kábíyèsí lẹ́dùnmarè abiyamọ o wọ́n níbẹ̀ wọ́n gbé gbé ọmọ dìgbàdìgbà ó dorí ọ̀kadà míì ẹ tètè máa gbé lọ sí ọsibítù bóyá ọlọ́run adóòlà ẹ̀mí ẹ̀ ńgbà wọn ò dán wọn ní kíni ẹni ẹgbẹ́ wa yìí ẹlẹ́ran ti tù ha tọ̀yí ìbúkúkẹ̀ ọ̀rọ̀ máa di pẹ́ǹtùkà débi pé àárín ìgboro òlu oró gùdùgùdù kí apá ńlọrọ̀ ta kọ́ṣọ́ dé àgọ́ ọlọ́pàá nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá náà bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ni ọ̀dà èyí ti ṣe ọmọ ọ̀hún tí wọ́n ti gba ẹ̀mí rẹ̀ Toyibu Gani kí wọ́n ti ẹ̀kọ́ gbẹ̀yìn lọ sí ọsibítù náà wọ́n bá lọ gbé sí ilé léyìí tó wà lágbègbè Sango nílẹ̀ Èrúwà ńgbà àwọn gbé ọmọ lọ sọsibítù tán ó dá o àwọn wọlé furasí o gẹ́gẹ́ bí àwọn tẹ́ ẹ rí i pé wọ́n lọ́ lómi lórí ìṣẹ̀lẹ̀ yìí bí wọ́n máa ṣe lọ́ọ́ palẹ̀ àwọn eléyìí náà mọ́ rèé tí wọ́n sì kó wọn ó di fínrin o ìyá gan kúyá nílẹ̀ Ìbàdàn iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní agbègbè ìyágankú nílẹ̀ ìbàdàn ni wọ́n padà lọ́ọ́ já wọn jù sí o ọ̀rọ̀ gbẹnu tán o léṣe pé ẹ ní ọlọ́kadà tanná mọ́ àwọn tí ń ṣe patí lójú lọ́wọ́ alẹ́ nígbà wọn tó patí sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà wọ́n sì kí lára wọn mọ́lẹ̀ wọ́n sì lu ọ̀kan lára àwọn tó wà lórí ọ̀kadà ọ̀hún títí títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀ kódà bígò ni bọ́ọ̀bẹ ni ni wọ́n fi ṣe alápatà ẹ̀mí fún láti ọrùn ni ọlọ́run nìkan ń ló lè sọ ọ́ ọmọ ọ̀hún gan òkú rẹ̀ sì ń bẹ lọ́sibítù àwọn afurasí tí wọ́n sì mú wọn bẹ níyàgànkú nílẹ̀ ìbàdàn lágọ̀ọ́ ọlọ́pàá ọ̀rọ̀ gbẹnu tán o ó sì tún kọ sísọ ẹ wá jájú eléyìí mọ̀ àwo gbéléńjá ńlá fi eléyìí ṣe kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ kan rèé tó tún ṣẹlẹ̀ olùkọ́ ní ilé ẹ̀kọ́ gíga fásitì kan mà ni wọ́n máa gbérapá tí wọ́n sì lọ ṣe ìdánwò fún ọmọ ní ilé ìtura ha nílùú calabar ní ìṣẹ̀lẹ̀ ti gbé ṣẹlẹ̀ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì kan ní university of calabar tó ń bẹ ní cross river ìní wọ́n mà ní wọ́n ti wọ gàù lọ́wọ́ ta wà yìí kódà wọ́n ti tẹsẹ̀ bọ́ ìgànyìn irun wọ́n ti gbá ṣoṣo ó sì di dandan kí wọ́n rí látọ̀dọ̀ àwọn aláṣẹ ìjọba àtàláṣẹ ilé ẹ̀kọ́ ni gẹ́gẹ́ bí wọ́n ṣe sọdúnmọ́ wọ́n ní ìwé báyàn báyàn kan làwọn aláṣẹ ní ilé ẹ̀kọ́ gíga fásitì calabar university of calabar ní cross river ni wọ́n ti gbé jáde gbangba wípé àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga àwọn báyìíkà sábáyìíkà òdì wọ́n ti tẹsẹ̀ bọ́ ìgànyìn irun o èjẹ́ kí ni wọ́n ṣe wọ́n ní ṣàdédé ni wọ́n lọ gbé ìdánwò kó nínú sùkúù tí wọ́n sì gbé ìdánwò lọ sí ilé ìtura tí àwọn ọmọ ń lọ ṣe ìdánwò ńbẹ̀ kí adé àwọn ọmọ wo gan ni wọ́n lọ ṣèdánwò fún bẹ́ẹ̀ ìwé ọ̀hún léyìí tí ọ̀gá àgbà igbákejì ọ̀gá àgbà nílé ẹ̀kọ́ gíga fásitì náà professor michael okom deputy vice chancellor tó wà lákàtà ìmúṣẹ́ṣe ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ ìyún àkàtà ti administration ń ló fi síta yí pé tọ àwọn olùkọ́ báyìí tí àwọn ò tí ì fẹ́ kéde orúkọ wọn ṣùgbọ́n tí wọ́n ti wọ́gà o àwọn olùkọ́ ọ̀hún gan fúnra wọn ti mọ̀ pé àwọn ti tẹ̀sẹ̀ bọ́ ìgan irun àwọn sì bá wọn wọ débi tó lápẹ̀rẹ̀ wọ́n ní wọ́n lọ ṣèdánwò fún àwọn ọmọ ní ilé ìtura wọ́n ní àkọ́kọ́ èyí yóò ní í ṣe pẹ̀lú pé wọ́n ti gba owó lọ́wọ́ irúfẹ́ àwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tàbí kó jẹ́ pé fẹ̀yìn lébùsùn kí n bọ́ lájọṣepọ̀ kó o lè fi gba máàkì ńlá yún ni pé bí ò ṣe pé bóyá nípa ti ìbánilájọṣepọ̀ kò tọ́ yóò sì jẹ́ pé sísan owó ń ló fà á tí wọ́n fi kó àwọn eléyìí lọ sí ilé ìtura máa lọ ṣèdánwò fún wọn bẹ́ẹ̀ kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ ó ti rún gùdùgùdù rún gùdùgùdù ọ̀gá àgbà yányán náà fúnlé ẹ̀kọ́ gíga fásitì náà vice chancellor professor florence obi òun náà ti ní òun ò ní fi àyè sílẹ̀ fún wọ̀nranwọ̀nran dandan ìranu underscore àbàṣà bẹ́ẹ̀ láti rẹ́sẹ̀ wálẹ̀ ní ilé ẹ̀kọ́ àwọn àmọ́ àwọn olùkọ́ ọ̀hún tó lọ ṣèdánwò fọ́mọ ní ilé ìtura àwọn ti kó orúkọ wọn jọ papọ̀ láìpẹ́ láì jìnnà gbogbo ayé ni wọ́n mọ nǹkan táwọn ṣe ti lè fi jó ọ̀rọ̀ gbẹnu tán kan sísọ o kọ́ ń bọ́ kí ìṣẹ̀lẹ̀ ń la mú wá fún yín ní ṣísẹ̀ntẹ̀lé láti ìkànnì fresh one oh seven point nine fm àbẹ́òkúta tó pẹ̀lú eléyìí ẹja àdìgbàdàgbọ̀n ká máa dágbére lórí ètò báyìí bá a bá ṣe ń dìde fúyà ẹni tó kù tí ó máa gorí àpèrè kí ló wá ń wò mí sí báyìí mọ̀rúfù <laughs> àfi sùúrù mc murphy wọlé ṣorúnkẹ́ mc murphy náà lókù láti gorí àpèrè báyìí lórí ètò gbangbadẹkùn kedere ó tún bẹ́ẹ̀ wò ah àlejò wa yìí ojú ìfẹ́ jojú mímọ́ àbáyá àwọn kọ́lẹ́jọ ṣètò mọ́fì ọ̀rà ẹ̀jẹ̀ mi ó dìde kí n ṣe gàyà fún òun náà kóun náà wá gorí àpèrè ń gbọ́ bá tún di aago márùn nírọ̀lẹ́ òní àátúnjọ pàdé lórí ètò tá pè ní Miliki Express láti ìkànnì fresh one oh seven point nine fm Samuel gbé sàbí lóko tèmi ire ilé alámàláyá. Fresh FM Abẹ́òkúta one oh seven point nine Fresh FM one oh seven point nine Abẹ́òkúta. Download the Fresh FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world. To download, go to Google Play Store and App Store. Search for Fresh FM Nigeria, select the icon, tap, and install for free. Follow the on screen instructions, complete the installation, and get our content anywhere under the sun in, in real time. time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook, Twitter, Twitter, Instagram posts, and news updates, the Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS. As you use the Fresh FM app, review and rate our app. We're available 24 7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù. ó fọ́nká. ó fọ́n ah, á tán. èso dáradára ti kẹ̀kẹ́ kọ lọ́mọ ẹlẹ́yin gbogbo ẹyin ti fọ́nká. àtẹ̀yìn àti so àjàrà. bọ́ọ̀lù olólùṣọ́ gidi ni. èso tọ́lọ́run gbìn yìí o ṣe bóun ló fi wáṣọ. torí kó má bàa jábọ́ fọ́ la ṣe pàgbo yìí ká. àjà balẹ̀ rẹ o. ó sì pọn o tún dán. one oh seven dot nine fm. na fresh e dey fresh. kápolówó ọjà kó dán mọ́rán. ó dùn ó ń dán gbinrin. an exhaustive news. na fresh e dey fresh. ká ṣètò tó kúnjú owó. ó dùn ó